dọ́là kìtà ò dọ́là. bọ́ sípò àtẹ̀wọ̀ ṣàlàbàlà ìràkìtà ò dọ́là. kò sọ lẹ́nu kò sàpò ìyàkọ́ ó gbàgbé pé bí orí bá dání. jẹ́ ìlànà àwọn tẹ̀lé ìwé ètè ọ̀la afúnimáwo bẹ̀ afúnimáretí ọpẹ́ èmi nu mo lówó mo lóògùn oyin bẹ́lẹ̀ fọmọdé tó bá fọwọ́ bí ọwọ́ gbé ìwọ ń bẹ lọ́ọ̀dẹ̀ mi fàgbàlagbà tí ọba mà yí ara ẹ ẹ̀yin ìwà fóúnjẹ mi ṣòfò. kò yé wọn ni wọn bàbá mi. kò yé wọn ni pé yìnyín rákùnkùn pín bẹ́ẹ̀ ìdá lọ́pọ̀lọpọ̀ nú wọn ìdá ni sì ń pera rẹ̀ lẹ́rú. àyọ̀ ti dá a báwọn ẹrú yín ti pẹ́ lé yín ti ń pa alájọ bí ọ̀dà òpin dẹ́bàánú bí ewé pín ẹ wò ó ayé rẹ̀ ò sí mọ́ kẹ́rù kan mọ̀ jẹun àjẹbí mi kò sáàyè ẹ̀ mọ́ ẹ dákun ẹrú mélòó lẹ́rí tọrọ mú kó tó rí ìdí kó dání báyìí ọ̀dẹ̀ mi nìkan náà yọ lọ́yàn lẹ́tí gún mú lẹ́tí gún dì í kò burú òpin tìde báyìí náà nù ti kàn yín ẹ wá rọ́gọ̀ bí ìpọ́n yọ fírí lẹ́sẹ̀ yín ṣé nǹkan sí ẹ dìde àbí kí ló tún kù ẹ máa lọ olóúnjẹ òfò gbogbo ẹlòmíì ó òróró oko tiẹ̀. ó tọrọ ní kíni sígbà tẹlẹdùn àfún wọn lọ́bẹ̀ tí wọ́n tún wá ń ta mí sí i ṣé wọ́n gbọ́ tó ọba tó pèsè rẹ̀ ni àbí kíni gan-an ẹ wò ká tó bolóko wí ẹ ṣe jábólójú kò mú ò lọ wí ẹ jábólójú kò mú ò lọ wí ṣé wọn ni wọn fúnra lára ẹ wù ìwà ló wù lójú ara ẹ ní tí ò tí táwọn kan pín ni wọn fi ń ṣẹlẹ́yà ó dáa bẹ́ẹ̀ ìbò ti tán yọkọlú yọkọlú ó ṣàtúntò ti parí ojú ẹ ti já. kò tán kankan sọ fẹ́ gbọ́ kò tán kankan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o torí sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí kàkà kémi ọmọ fi ro oúnjẹ ó lè bìrì ọ̀pá. bẹ́ẹ̀ni o ó lè bìrì ọ̀pá. ṣé wọn ò mọ ọ dì ọ. èdí lè mú ọ. èmi ò ní ro oúnjẹ ẹ jẹ́ ẹ mọ́ fa wèrè lẹ́sẹ̀ ẹ mọ́ fa wèrè lẹ́sẹ̀ o ẹ mọ́ fa wèrè lẹ́sẹ̀. kò sí gbé èso òwúlẹ̀ ní báyìí lálejò àbẹ́yìn nǹkan. ẹ pé bírí kótó ẹ pé bírí kótó ẹ polúwa mi ọpọ́n máa ń rí àbí. ẹ wo ọ̀kọ̀ọ̀kan báyìí lẹ́yọ̀ sọnù bíi gàgọ́ wọ̀. Ah, ah, ah, ẹ wò ó kò eh, kò rí bẹ́ẹ̀ ẹ à ń ṣàpérò lórí bá ṣe lọ bẹ bàbá ni ẹ sọ̀rọ̀. ẹlẹ́ ìyá alápèrò ẹ ṣeun ẹ wo ṣe ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ gbọ́ ọ̀nà ní rẹ́yìn ẹni tí ń tọ̀. àtàmọ́ ah, fẹnu gún mi lára. Ah, ẹlẹ́rẹ̀gbẹ̀ gbogbo fẹnu gún mi lára yìí ráyè. wọ́n tọ́ra rẹ̀ wọ́n ká jó sùsùn ọ̀wọ̀ ẹ̀rọ asẹ́lẹ̀yìn kọ̀ọ̀kan tẹ̀rí bíi ètò fi máa ń dọ́rọ̀ dùn bí ẹ̀ bá ti sọ̀rọ̀ tán tí ó fi sẹ́yìn rẹ̀ rọra ṣe elédùmarè ló ṣọ́ra rọra ṣe elédùmarè ló. ẹni kúkú yé mi ṣé o rí ara tọmọ dá lójúde bàbá rẹ̀ hmm. tó gbayì tó gbẹ̀yẹ bó bá ilé dá lójúde bàbá ẹlòmíì ẹtẹ àtàbùkù ni o òun lèmi ṣe rọra ní já rọra wà bẹlẹdù àṣedémi àti ẹ báyìí wọn jẹ àfàwálà kankan. Hmm. ó kàn wulẹ̀ wí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yóò bá ṣẹlẹ̀ bó mo ti fẹ́ tọ́jú nǹkan mi. kí ni nǹkan rẹ tó ń tọ́jú ẹ àrékọjá mọ̀ ti balẹ̀ tó ṣù wò ọkọ̀ òfurufú tó ń lọ tètè juwọ́ sí i mo dákunjá sọ nǹkan mi. ah wo eléyìí tá a sọ gangan lọ́rọ̀ àbúrò fún ara rẹ̀ rí pé lẹ́nu gba tí mo dé yìí báyìí ojú rẹ̀ ti túká èyí ti kún ẹgbẹ́ ẹnu rẹ̀. ojú tèmi túká ẹ̀rín kún ẹnu mi nígbà tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ ká fi sẹ́nu ká dákẹ́ ni ó tún wá dọjọ́ òwú báyìí. kò sígbà tó ní kí wá tí mi ò ní wá kò sígbà tó ní kí wá tí mi ò ní wá àbí ṣó mọ̀ pé ìwọ gangan ni ọlá tó bẹ nínú orúkọ mi tó fi ń pariwo àtọ́lá kiri lọ́tún lọ́sí. ó bá rí bákan náà elédùn ọkọ̀ wa mọ̀ sí. ṣé wù na ima di ọnu. bọ́ sípò bọ́ sípò ńlá bọ́ sípò. bọ́ sípò bọ́ sípò. borí ọdẹ bá dààmú ọdẹ nígbó. kò lè rẹ́ràn pa bí ìṣàdágbẹ́ bá dààmú àgbẹ̀ lẹ́gàn wọ́n ní bó gbìṣú kò lè ta orí mi gbé mi débi àyàn mi kí n má tó kòrókò dòkòrókò tó bọ̀sípò dákúnú ńgbò làgbà rẹ fẹ́ lórí kòdòdà bàbá ní awo dídùn fàn a ọ̀ra kọjá inú eegun. ọ̀rọ̀ rẹ kúkú yé mi ṣùgbọ́n tọ́rọ̀ bá wá dé oríta kò yé ni mọ́ ń kọ́ níbo là yá sí gbogbo ẹ̀ kàn sú mi náà ni. o ò ní jí ó sú ọ bọ̀sípò dákúnú mélòó nú àwọn tá a jọ wà ń bí ló ti rírun tí wọ́n rí ìtùjọ ló ti rí ìtùjọ ìrònú tèmi ju tiyín lọ èmi láya tí mo fi lé ah, èmi ló dé kí ló dé ẹ èmi ló ṣe yín tí ò ṣe nìkan rí. tó wá nípa yìí méjèèjì wá ń lọ ogun léra yín lórí báwọn kí ló rẹ́tẹ́ tẹ̀ ń pariwo léra yín tẹ̀ lè fi pẹ̀lẹ́ yanjú ọ̀rọ̀. pẹ̀lẹ́ kí ni bàbá ebi náà mi pàǹsà àná sáré bẹ́ẹ̀mi ti ń sáré náà ni tàwọn tinú mi ò jẹ́ nísinmi tẹ́yìn náà sì mọ̀ pé ebi ò ní wọnú kọ́rọ̀ mi wọ̀. ẹ ó yé mi ó yé mi ẹ ẹ ń gbọ́ ọ mọ̀ pé bàbá yọ lọ́ọ̀kan báwọn àyà bá wọlé tí ń ti bá lè mí ẹ káàbọ̀ tí ń ra bàbà ẹni tí ń bẹ lápò wa náà ní ń ra bàbà fún ẹ ó ṣe pàtàkì kárówó fi ṣe kárówó fi ṣe ọkọ lórí aya ẹ ń gbà tọ́ ọ̀bá fún lóúnjẹ mi ló fẹ́ lọ jẹ. ẹ ṣeun bàbá kí kúkú ṣe pé mi náà yọ̀lẹ̀ ọkùn yìí sì mọ́mọ́ máa fi pa ṣùgbọ́n bàbá sàmọ́nì tó lọ ti rìn náà ni. bí sàmọ́nì bá lọ ti rìn ẹ̀nà ẹ̀nà gbangba ó ṣe pàtàkì ká máa rọ́wọ́ kìsákò ká máa kówó jáde kí lọ fi ọ lọ jẹ ṣé yóò jòkúta ni àwọn ìbára ẹ̀nu bá ti ń lọ ti ń lọ ti ń lọ àdánwò ń bẹ̀rẹ̀ nu ọlọ́mọjàrí ń táyẹ ni ó fi bọ́ ọ̀tà gbangba ìyá tó bàbá bẹ́rẹ̀ wí ẹ̀já bẹ́rẹ̀ wí ọwọ́ tó bá fúnni lóúnjẹ lánàá bó bá di òní bó bá ní òsì oúnjẹ kò yá bínú torí ó tún lè dọ̀la kóúnjẹ ó tún dé ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ fi yí fúnra yín náà ni. ṣe gbọ́ ẹ ẹsọ ẹsọ ni ẹ fi yanjú ẹ o ẹ akànmú wọlé bá ń gbé àpò méjì àbọ̀ dáwọ́. àpò méjì àbọ̀ ẹ ṣeun bàbá o ẹ ṣeun ọkọ ní bọ́ọ̀lì ẹ ṣe ǹde ẹ ti gbọ́ ẹ wo ìwọ wà wà. ṣé ká jọ wá. ìyá wa wọ́n ní kí n sọ fún yín wípé àwọn náà kì í ṣe agbọ́rírú ẹbọ mọ́rù ṣùgbọ́n owó tí ò sí lọ́wọ́ àwọn ò lè fi ra wọn wípé kẹ́ ẹ má bínú wípé tó bá ti doṣù tó ń bọ̀ wípé àwọn wà yọjú sí yín. wo ọ̀rọ̀ àsọ̀rẹ́gẹ̀ kan o ẹni bá ní òwú òtẹ́rù ìwọ̀nba tí ó fi tanná ló mú dání bọ̀ sípò ojú ò é fi díwọ̀n ẹ̀dá àbí ìwọ náà kàn ni. ìyá wa o. bọ̀ sípò mo ti sọ fún ọ bó o bá ti lè wà pẹ̀lú mi ìyá wa ó ti dèèwọ̀ lẹ́nu ẹ̀ pè mí lórúkọ kí n fà ọmọ ra kájọ búra síra. rọlá o. <laughs> ó ti pè é ó pè é ń lulú fún kọ sí tẹ́lẹ̀ wo tí o bá rí léyìí tó ń sìn yìí ah ah obìnrin yóò gbó ká ká ká ni kí tí wọ́n ṣe káká nìkan oúnjẹ rẹ yóò tún sanra sí láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ. ọ̀sìnkò ọ̀sìnkò. ìyá wa. Eh, eh, mo dán ọ lóhùn. Adéolú. ṣé kò sí torí látẹ̀kan ni ọ̀run yín ti dákẹ́ rọ́rọ́ tí ó rọ̀jò. kò sí ṣe bí ìparí oṣù ló dá. bẹ́ẹ̀ni. Ah, kọ́ ló sọ wá ju parí oṣù lọ ẹlẹ́nu kúkú ní ìgbà kó tó dìgbà náà. àṣẹ. bọ̀ sípò kó tó máa lọ ọ̀rọ̀ sì kù. ọ̀rọ̀ sì kù yá wa. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ kù lẹ́yìn ọ̀rọ̀. Abasipo Abasipo Abasipo Abasipo. Bọ̀sípò látọjọjọ́ tí mo ti ń bá ẹ sọ̀rọ̀ ọ̀fẹ́ mo fara sọ mo fojú sọ mo ṣáà lò ní ṣe tèmi náà ṣó dáa bẹ́ẹ̀. Àṣàkẹ́ hmm? ṣó fẹ́ gbọ́ kò sọ̀rọ̀ nínú tó ń sọ kémi àti ẹ̀ fẹ́ra. Bọ̀sípò. ìyá wa ni kò yọjú sáwọn pọ̀sípò ṣé ò ń gbọ́ pé ìyàwó ni kò yọjú sáwọn ni. kó máa lọ séèyàn máa ń bó ní sẹ́rìn ni. tó fẹ́ wá fi mí lẹ̀ lórí ìdúró ni. Oh, àtẹ̀wọ̀sọ làbàlà ìràkìtà òdọ́là kò sọ lẹ́nu kò sàpò ìyàkọ́. pọ̀sípò kí ni òun ṣe ń bí tí mò ń ṣe ń bí ibò. ìyá wa ló ránṣẹ́ pè mí àwọn mo sì ń dúró dè. ìyá mi. Hmm, bẹ́ẹ̀ni. ẹ ọ dà àmọ́ èmi rẹ lọ́rọ̀. Hmm. alọ́rọ̀. ẹ alọ́rọ̀ àmọ́ kèsèsì bí n bá dé àmọ̀ sọ. kó tọ́jú ara rẹ. yàwá yàwá ti gbìn níbi àtẹkùn mo ró ní sẹ́yìn àná ẹni yọjú sí yín. bẹ́ẹ̀ ni èmi ni mo rán ọmọ sí ọ ṣé ni kò súnmọ́ mi o kájọ búra síra kò yọ bá mi ṣé ni kò súnmọ́ mi bẹ́ẹ̀ ni mo fòyà n sì fẹ́ kó o bẹ̀rù torí ìwọ náà o kì í sọmọ kékeré mọ́ gbogbo àṣà mọ̀ mi ó sì ti yẹ kó yíyọ ṣe ni kó o sún mọ́ mi. Ah, ìyá wa ẹ má bínú o yóò ṣe àìlera fún mi láti ṣe pẹ̀lú obìnrin olóbìnrin ó tún wá jẹ́ ìyàwó ẹni tó ń fúnni ní jíjẹ tó ń fúnni ní mímu ẹ wo ìyá wa kò lè ṣeé ṣe o. lóòótọ́ ló jẹ́ kẹ́rú ó sá ó sì bójú mu kó lówó rẹ̀ wà ṣùgbọ́n ìfẹ́ kó bẹ̀rù torí baálé mi ò lè dé lákòókò ìrara. kẹ́mi rẹ̀ gánjọ wà dín àárọ̀ ọ̀la kò sí nǹkan kan. oje welédùmarè ló ń sọlá. gbádùn ń gbádùn ah mo ń gbádùn rẹ ah, pé ibo ti ń gbádùn ìyá wa. Ah bọ́sípò. bọ́sà bọ́sà bọ́sà bọ́sà. Ah! Ah! budanu awọ tè nígbèsè ọ̀la afúnimáwo bẹ̀ afúnimáwo etí ọ̀pẹ afúnibásílẹ̀ gùn. gùnùgùn tó dẹrú ẹ̀wù ń jọ́sí ìṣẹ̀lẹ̀ ọ̀pá lórí àkàlàmọ̀gbọ̀n tó dẹrú ẹ̀wù láṣà ìṣẹ̀lẹ̀ ọjọ́ gẹ̀gẹ̀ lọ́rùn ìwọ ọ̀fẹ́ tọ̀ ọbí mò ń tọ̀ sí odò tí mò ń wẹ̀ lọ́fẹ́ wẹ̀ àbí oyin tí mò ń lá ń ló dùn lẹ́nu ẹ̀ bọ̀ sípò ààbọ̀ sáyé hmm, ọ̀run lọ bọ̀ sí. àṣẹ bá mi. <gasps> ẹjọ́ kí mo tiẹ̀ ń bá ro. àkànmú. bàbá mi bàbá mi mọ̀ ń jẹ́. ẹjọ́ tí mò ń bá ẹjọ́ ìpọ̀ wọn ò ráyè ẹjọ́ wọn ò ráyè ẹjọ́ ẹ lọ yanjú ẹ. ọmọkùnrin ẹ ẹ fà ẹ fà á tọ̀tọ̀tọ̀tọ̀ ẹ bá ń gbádùn ẹ mọ́ lóde àtẹ̀wòjú ọ̀dà ẹ wo yìí ni wọ́n máa rẹ̀ díẹ̀ díẹ̀ nítorí oko oh. ẹ wo ẹ ti àkọ́kọ́ ẹ jẹ́ n bá wí ná yìí ni wọ́n máa rẹ̀ díẹ̀ díẹ̀ báyìí wo ṣe mọ́ bẹ̀ wá bọ̀ mọ́ mọ́ mọ́. èmi àti ìyá wa ẹlẹ́dàá mi ò lè jẹ́ orí mi ò lè jẹ́ hmm? láìka. Ah, ah kí ló ṣe wà ti yá wa. èmi mo ló ṣe wà ti yá wa wo jẹ́ bára dáradá tiẹ̀ sàn. Ah, ah. eh, ọmọlẹ́wà eh, yorùbá bọ̀ wọ́n ní àròsọ nítọpẹ́ àrò onírúurú ẹ̀kọ́ mọ̀ sọ́ọ́ gbẹ́gun bá ru tiẹ̀ yìí sọ ni lágbára àwọn onílẹ̀ àfọ̀nrí ó gbogbo tó wọ̀ àgbọn ìyá àgbọn wọn mọ ọ̀wá àmì nìkan ò tó o bí o ṣe pé fúnra ara rẹ kó o bára rẹ sọ̀rọ̀ ń rònú pònú ọ̀rọ̀ rẹ pátápátá musa ti fi ọlọ́kàn balẹ̀ pé gbogbo ntọ́ ọba fẹ́ pátápátá làá mọ̀ sí fún ọ ìwọ àti rònú kẹ́ ẹ dolódi ara yín lọ́ba tán. Mm -hmm ẹ ṣé bàbá èmi ò tiẹ̀ ní inú kankan tí mò ń rò mọ́ mo ti gbà pé bẹ́lẹ́dù àṣekọ tèmi ni àyànmọ́ ni kò sì sí nǹkan tí mo lè ṣe sí èyí tó jẹ́ olórí àdúrà òun ni ẹ ti ṣe fún mi sẹ́yìn. ọ̀parí ẹ ẹ tí mo fẹ́ gbọ́ ni mo ti gbọ́ látẹnu rẹ ọ̀wárí ní ìtọ́ ọba wa gangan bí bá ti mọ́ báyìí kùtù háì oorun sẹ mi so ti gbọ́ kó tó lọ ìyá ló ń pé wọ́n gbé epo ìlàjì ìgò wọ́n gbé lẹ̀kọ́ ah. wọ́n ní kó wọ́n fi kọ tásọ bẹ́ẹ̀ <laughs> wọ́n sì kó àlùbọ́sà àbí mẹ́rin náà sí <laughs> wọlé kọ lọ gbé ọkàrí rọra rọra rọra rọra ọkàn balẹ̀ ọkọ rèé ó dìbò láyọ̀ àtàlàfíà ọkàrí ìyá aláló ń pẹ́. lílọ lẹ̀ ń lọ yìí o ẹ mọ̀ joyè alálọ̀ọ̀wẹ̀ yín o torí ìgbà náà lẹ́dọ̀ọ̀hún tán báyìí ìgbà náà lẹ́ gbàgbé bẹ́ẹ̀ ṣe fi sí o. ibà ti sọyún a ti gbé e tì ah, ah, èwo ni àbúrò mọ ẹmọ mọrọ báyìí. ẹ jẹ́ ń wí ẹ jọ ń sọ tèmi o. kò burú mo dà mo ti gbọ́ gbogbo ìtọ́ wí mo ti gbọ́ ìkọ́dà yìí tó wí ti ń bẹ lóyún ó kan àyà rẹ mo ti mo ti gbọ́ bí n bá ti dán lèmi náà kàn sí ọ mo mọ̀ pé èyí tó jẹ́ ológun jù bẹ́ẹ̀ náà ni pé bí n bá dán kí n mọ́ fọ́ pa <laughs> òyìnbí kankan lẹ́yìn ní àfọ́ ọ̀pẹ̀ nìkan lẹ́yìn sọ ọ̀pọ̀ ọ̀pọ̀ pàbálẹ̀ fèyí mọ́ráyọ̀ ilé dọ̀wọ́ yín o ẹ mọ́ dàyà yín láàmú ẹ mọ́ yọ lẹ́nu ẹ gbọ́. bẹ́ẹ̀ ni ayọ̀ aláyọ̀ àtàlàáfíà. mo fẹ́ lé dùn àsìyàn. àṣẹ o. ọ̀yá o lọ́yà. yà wá ni o jẹ́ má ṣe kétí méjì bọ́ fún nǹkan tó ń sọ yìí. kí ni ìwọ̀n tó ń sọ yìí? ṣùgbọ́n tó bá jẹ́rọ́ ni máa ń lọ lẹ́nu èyí tó bá jó tọrọ gẹ́rẹ́gẹ́ ní lọ. ẹ wo ìyàwó mo ní kékeré o tó bá pẹ́ kí n tó dọ́gbọ́n sí ni nǹkan mi ò bá ti ṣẹlẹ̀. ẹ̀ẹ́n àti kí tí wàá ni wọ́n ní wàá jẹ́fà olọ́jọ́ wọnú dákun ó wọ́n ní omú wa ni àbúrò wàhálà ẹjẹ́ wọ́n sì gbà kú. ó fọ́ méjì fàfà mọ́ra ìfàbítibó ìyàwó ẹni tí ń fún ní jíjẹ tí ń fún ní mímu. mo mọ nígbà tá ẹni tó lẹ́rù tí ó mójú tẹ́rù rẹ̀ tẹ́rù sí ìfara rẹ̀ fẹ́ ni ṣe kó wa kọ̀ ẹ́. dákun jẹ́ kí n bá wọ́n sọ ìtúnjẹ òótọ́ ọ̀ má dánwò má dá lóhùn má sì sọ fún ẹnikẹ́ni kó fi ṣe iṣó inú ẹ̀gún kó máa rún mọ́ra aláàbí síbò ṣèbí onímọ̀ rẹ ti ní ọmọ mọ́ mọ́ra. ọ̀rọ̀ mọ́ mọ́ra kọ̀ ṣé ẹ̀yin méjèèjì ti gbàgbé ohun tó gbé mi kúrò níbi tí mo ti kọ́kọ́ gbìyànjú àdé ni. borí ọdẹ bá dáhùn ọdẹ nígbó wọn ní kórè gbó kò lè rẹ́ràn pa ẹ̀dá fẹ́ bá dààmú àgbẹ̀lẹ́kùn. ọmọ olúwa mi kí ló ń wá kiri. Hmm, ìwọ náà ni ohun tó bá dunni ní pọ̀ lọ́la ẹni bólógun ẹrú bá kú aṣọ rẹ̀ lè má jọ kan ṣoṣo. kí wàá ló wá fẹ́ bá mi sọ. So tó jẹ́ pé wàá ká mi mọ́nu yàrá tó lè sọ níta. ọ̀rọ̀ kòkò ṣe é sọ ní fìtílà àfi bí iná bá kú ìgbà ọ̀rọ̀ là ń sọ̀rọ̀ àsìkò ara náà ládé ń búra. kí wàá ní nǹkan tó fẹ́ gan. bọ̀ sípò iṣẹ́ rẹ̀ wù mí mo fẹ́ kí o kọ́ mi níṣẹ́ oko ríro. iṣẹ́ oko ríro irú rẹ̀ ìwọ kìí ṣe farayọ́là ọmọ wọnú ọlá làbámọ poríkì rẹ̀ tó bọ́lá ńlé ìran tálíkà ní roko fọlọ́wọ́ ìran akúṣẹ̀ ní kọbì fọlọ́rọ̀ ìran àtẹrọfọ̀ dìde ní kọrin kí ọba kí ni ìwọ̀n wá ń bẹ̀ ọ̀wọ́n epo ni àbá ìrówó wo bọ́ sípò ohun ó wù mí ò wọ̀ wọn ni òjá dọwọ́ pọ̀ fẹ́ obìnrin kan ohun tó wù mí nù. ìwọ famani alágbàro náà sì ń pè. mọ̀mọ́. Ah. kí ni ṣe ẹ gan bọ̀ sípò àìtó yín ká báyìí ń dọwọ́ bò àìtódòótọ́ sí lalákàndíjú kọ̀ǹkọ̀díjú mo nífẹ̀ẹ́ rẹ̀ ni. ìfẹ́. bẹ́ẹ̀ ni ìfẹ́. ìfẹ́ ṣá wo bẹ́wàjì wọ́n jẹ́ ká ṣeré tákèrè ṣe tó fi sẹ́ni tán wo mo níyàwó nílùú tí mo ti wá. oníyàwó nílùú tó ti wá àti kú tí wá ni. Hmm ṣé mo wí fún ọ pé mi lè ṣèyàwó keje yìí a ní mo nífẹ̀ẹ́ rẹ̀. bẹ́wájì. èmi ló tún wá sí nínú ìyẹ̀wù mi. Ah, ah, ah. níyẹ̀wù ẹni tí ọkàn mi yàn. bẹ́wájì ẹni tọkàn rẹ yàn bíbó wo mo ti sọ fún ọ má jẹ́ ká retí irúgbìn lórí oko aṣálẹ̀ má jẹ́ ká dámọ̀ràn ìfẹ́ tí ò lè sèso rere. ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ah, ah, wo èkúrọ́ lalábàákú ẹ̀wà èmi àti rẹ̀ àti wípé <clears throat> ajá ò ní lọ kó wàá gbé kólókóló ọrùn ẹ̀ sẹ́yìn wo bó bá ṣe tán tó ń ròkun àjọ ń lọ ni. ó dáa ó dáa mo ti gbọ́ ọ wá máa lọ yẹ̀wò rẹ̀ mi ò lọ́ọ̀bì kankan o ibi tèmi ó sùn ni mo wà yìí o. irọ́ o. bo ara yìí sá fún ah! bọ̀ sípò ah, ah. bẹ́rù bá pẹ́ ńlé ìmọ̀ ń bá lájọ bí ni olówó mi sọ ọdọmọ tán ìdá rẹ wà ń pera rẹ lẹ́rú. èmi ò mọ kankan mi ò mọ kankan mi ò mọ. tó o bá dún pẹ́kẹ́ kí n sori rẹ kalẹ̀ ni kí n ah, máa wọ òdúró tó kù rẹ níwájú olúwa mi. Ah, ah, ìdí nù tí mo fi ní kó máa mú mọ́ra. mo mọ́ra ọ̀rẹ́ wa ó jẹ́ mọ́ṣọ́fọ̀ ọ̀nà méjì. kí ló dé tó jẹ́ wípé orin tí wọ́n mọ̀ ń kọ lẹ́nu orin tó lè gbàjẹ́ lẹ́nu ẹni ni. ó ti mọ́ rí nù olóòótọ́ ìkàlù <coughs> Morayo, omi àtẹ̀jẹ̀ mi ni ọ́ kò wá ní dákẹ́ mọ́ fi dúdú pé funfun fún un kò sí ìgbà tí n bá rí bọ̀ sípò tí ẹ̀mí inú mi ò kì í kú fún ayọ̀ àti ìdùnnú bọ̀ sípò kì í ṣe àwòrán ìfẹ́ òun gangan nífẹ̀ẹ́ ọkàn mi. ẹ̀gbọ́n mi hmm? dákun fèékẹ́ mi bó bá mú un mú ọkọ àfẹ́sọ́nà rẹ̀ bọ́ta ṣé bọ́sìpò tí ń wo bí iṣu ègbodò òun ló mú bọ́tà ọmọbìnrin tó bí sílé ọlá bíi tiwa kò gbúdọ̀ mú ọmọkùnrin tí kò kájẹ́ wálé débi pa àfọmọ ẹrú ṣọkọ. ó sì kíyèsí ọ̀rọ̀ ẹnu rẹ kó o má bá a ṣe sọ bí kò bá sí kíkó ogun àti ìmúnisìn àwọn alágbára tálà àbá máa pè lẹ́rú sọ fún mi ká ní ogun ti kó ràn wá lẹ́rú ni ọmọ ẹrú ni wọn ò bá máa pè wá wo bọ́sí kò lè jẹ ẹrú lọ́dọ̀ tiẹ̀ o àmọ́ lọ́dọ̀ èmi fèyí ọmọ ọba ni òun sì ní ìfẹ́ ọkàn mi. ó ti parí ọ̀rọ̀ ó ní lọ́dọ̀ tiẹ̀ ọmọ ọba ni ṣùgbọ́n lọ́dọ̀ tèmi mo ráyọ̀ ọmọ rẹ̀ ẹrú ni a sì lè fi ọmọ rẹ̀ ẹrú ṣọkọ bó bá sì lóòní gbọ́ ní tipa kími gò ní jó ṣe ṣe. dápò mo bí ọ ní tàìṣeéṣe ti jẹ́ wọ́n bí ọ lé mi òní pé kọ́rọ̀ mi kàn ọ́ jù ọ lọ. ọlọ́ni dé ó kàn ọ́ pa. ẹ wo bó bá wá mú ìfẹ́ bọ̀ sípò kó kàn mí kò sí tó pọ̀ bẹ́ẹ̀ rádaràda. Hmm, hmm, hmm, ó ga o. tẹ́ ẹ bá fi ogún ọdún jáwé tẹ́ ẹ wá mú ọgbọ̀n oṣù tẹ́ ẹ fi wá gbò ìgbà wo gan làgbọ́ aláàárẹ̀ wàá fẹ́ jìnnà o ah, ṣé kókó wẹ́wẹ́wẹ́ náà lẹ́jọ́ kò tí ì látàárọ̀ iṣẹ́ yín tẹ́ pa ti ń bẹ́nu ilé o àbí ta lẹ fílẹ̀ fún náà. àkànkẹ́ díẹ̀ lọ́ọ́ ló kó àti fẹ́ parí ẹ̀. ẹ má wulẹ̀ parí rẹ̀ ẹ rè gbẹ́ni kẹ́ẹ̀tẹ̀ kẹ́ẹ̀sùn bẹ́ẹ̀ só ti yé yín wo ìwọ́n tiẹ̀ ìyá wa ni ọyọjú sanu ilé o àwọn alárakà. gbogbo kólékólé ah, ojú yìí ò pè ní wá jẹun ṣé kò sí. àyà mi ọ̀rọ̀ ayé yìí ti sú mi gbogbo ọgbọ́n ni mo ti dá pàbó ló já sí gbogbo ìyànjú ni mo ti gbà lórí ikọ̀ náà ni ṣíṣiṣẹ́ gbẹ́nàgbẹ́nà tèmi àtàwọn ẹlẹgbẹ́ mi jọ ń ṣe yìí sísọ náà lèmi náà ṣe ni. Ah. ẹ wo gbogbo ọ̀rọ̀ yín ló yé mi o ṣiṣẹ́ ṣiṣẹ́ yẹ kó ti mọ jàre iṣẹ́ àmọ́ baálé mi ìwọ̀nba omi tá a ní kò tí ì tó wá wẹ̀ gan ẹ ṣe já kan fi bọ́jú kẹ́ ẹ mọ̀ wọ́ ọ gbogbo wàrà tí ò tó lónìí yóò tó lọ́la yóò tún ṣẹ́kù o. ìgbà wo ló tó fẹ́ ṣẹ́kù? ṣé ó dìgbà tí ipá bá pin tí ò sípá láti gbá pamọ́ wo e, èmi ò ní tanra mi o. ìlà òwò mọ́ kò fẹ́ kó o kí ìrajà kí n lọ́mọ gbé làálà. o jẹ́ kí n wọ́nà àti fòpin sí ogun ọ̀jàjà fọwọ́ mẹ́kẹ́. E, léyìí tó túmọ̀ sí pé a tún kú òun bí tẹrùtẹrù ìrìn àjò èmi nìkan ni. Ah, ah. sórí tí èròǹgbà mi bá ti jọ ó di dandan kí n ṣẹ́rí wálé kí n wá ṣèṣì ọkọ̀ gidi. wo aya mi mo mọ ohun tó ń ro hmm? fọkànbalẹ̀ mo sì mi. orí asán ni ibi ìlọwà tó dúró sí tó ń ronú látàárọ̀ ẹ ṣọ́wù ẹlẹ́kọ̀ọ́ ló fi sétí ni ó dáa o ń bọ̀ bá ronú rẹ tán ìyá ni ọyọjú sáwọn inú ilé. ṣe lójú ayé ni àbí lójú àlá ni mo ti gbọ́ pé ìyàwó olówó rẹ̀ ó fẹ́ bọ́ ọ láṣepọ̀. bẹ́ẹ̀ ni o tí bá a ṣe orí agbe tí ò pe tagbe níyà orí àlùkò tí ò pe tàlùkò níyà ló jẹ́ kí n ti jáde kí olúwa mi tó dé bóyá ẹ̀yìn kò lé ọ̀run ni ìbá ti lajú sí báyìí àbí kí n ti wàánú gbẹ̀kàn. gbẹ̀gùn tí ẹnì kọ́kọ́ ó tiẹ̀ ti papòdà ni àbí ṣé wọ́n fún wa lára rẹ̀ ṣó lè gbarú ẹ̀ kó o ká ọkùnrin míì mọ́ ìyàwó rẹ̀ lórí kì í tí wàá ṣọkùnrin lásán o ó wá jẹ́ òṣìṣẹ́ tí wọ́n fún alára rẹ tó ń fún lóúnjẹ ọ̀rọ̀ yẹn le díẹ̀ o. ó tiẹ̀ ti wáá sún mi báyìí. àbí kí ni ṣíṣe mo ta ti dé èèyàn mo sì èèyàn nù kàkà kí yàjò gbé mi ṣe ló tún gbé mi sánlẹ̀ abó ti gbàgbé ni pé ibi ẹlẹ́kẹrin ni mo wà yìí tí mò ń bọ́ sínú ogun kan sí kejì. wo ẹni tí a bá gbọ́wọ́lé lórí tí kò bá jàjàbọ̀ ẹni gbọ́wọ́lé ni lórí kò ní nísinmi ìgbìyànjú ò kì í pọ̀ àfi tí ò bá tó lóko ọ̀nà kan wà tá a lè tọ̀ o. bọ́ sípò bọ́ sípò bọ́ sípò. bọ́ sípò bọ́ sípò ọdẹ bá dààmú ọdẹ nígbó. ẹ wò ẹ tú dáadáa ó sì ó sì dán lójú. ẹrù bọ̀ sí pọ́ọ̀lù. ó dá méjì kó lójó olúwa. wọ́n ní bọ́ọ̀gbìn ṣú kò lè ta. Ah, ah, ah. ẹ má wulẹ̀ kọ́ wa èmi lẹ̀ ń kọ́ wa sí. Si ọ̀gẹ̀dẹ̀ tó bá rè dí àrò ọ̀fẹ́ yẹ náà ni sìgìdì tó bá lè tí odò ńkọ́ ọ̀fẹ́ tẹ́ni wọ́n bá tẹ́tàn á sì kú torí yóò padà bómi lọ ni ara kú yá ọ bọ̀ sípò. àkànmú. bàbá mi. Hmm. kẹ́nẹ́ burúkú yìí hmm. ẹ mú lọ túbú ọ̀nà oko ẹ má fi sí tetílé. Mm ẹ tì í mọ́bẹ̀ títí tí wọ́n fi ronú ìdájọ́ tọ́tọ́ sí gangan. àbá àbùkù ojú bẹ́ẹ̀ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe rò. ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ wọ. èyí tí àbá nánú yín kò ní ṣoríire. bọ̀ sípò bọ̀ sípò bọ̀ sípò ẹni ló mú lóòótọ́ elédùwà ọkọ̀ gbìyànjú o elédùwà ọkọ̀ kẹ́yìn ó gbìyànjú kó ṣe bí ọkùnrin àmọ́ mo fẹ́ kọ́ ọmọ kíní kan lẹ́jú pé tó o bá lọ lẹ ẹdẹ tó o tún ẹdẹ ṣe tó o bá ti ẹdẹ ọ̀hún dé ẹdẹ tó o tún ṣe mọ̀ lọ́ọ́ padà sí i àbọ̀ ọmọ bẹ́ẹ̀ ni rò lẹ́ẹ̀mejì o. bàbá wa mọ́gàjì gbogbo ń tẹ́ sọ ló kúkú yé mi ṣùgbọ́n mo ti sáré títí ibi tí mo sì sáré tó mi ò débi tí mò ń lọ bẹ́ẹ̀ ni ibi tí mò ń lọ mò ń wò wájú yìí òkè ni kò kúrò lójú kan. òkè ni kò kúrò lójú kan àmọ́ síbẹ̀síbẹ̀ ìdí tí mo fi sọ pé kó o ṣe sùúrù náà nu torí pé ntọ́ bá jìnnà síyàn tásìkò bá tó yóò súnmọ́ yẹn ni ẹ jẹ́ àdúró dàsìkò ọlọ́run ká dúró dàsìkò elédùà tèmi nu sùúrù lọ gbà o mo fi ọ̀nà sùúrù sí. bàbá sùúrù sùúrù kúkú lọ́jọ́ bẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹ jẹ́ nǹkan rí làlá tí làá ò bá gbé mi orí tí mo bá rí ní làlá máa kó wà là. Hmm. ọ̀dà. èyí táwa fi ń sọ fún ọ ìrírí ló já máa sọ̀rọ̀ báwọn bàbá wa kan náà ti lọ bá tí wọn padà wá mọ́ ìwọ ọlọrin ọgbọ́n rẹ o àmọ́ wù lẹ́ẹ̀mejì o wù lẹ́ẹ̀mejì o. bẹ́ẹ̀ sì ni mi ò rọ́bí sọ́mọ làkejì kí wàá lẹ́sẹ̀ mi. inú ni bí ni mọ̀ ni kò mọ kọ́ta ìmọ̀ wá wù. àmọ́ èèyàn tí yóò ṣẹ̀ tí ó kàn mọ bínú ẹni láì nídìí. mo sì mọ̀ bó ṣe rí lára rẹ̀ ṣùgbọ́n rọ̀rùn igi nìrọ̀rùn ẹyẹ tààrọ̀ ò bá dẹ̀ bá lè lé kò ní sí fọ̀kànbalẹ̀ nínú ilé débi tí ìfẹ́ ó wà láàrin lọ́kọláya dákun jẹ́ kí n lọ kí n fi òpin sí ìṣẹ́ tó ń bá wa jà yìí kí ìṣẹ́ mọ̀ tún wá débi pé a tún máa mú àwọn ọmọ tá a bá bí. Báyìí ó dáńgbà náà mo yọ̀ǹda yín ẹ mọ̀ lọ àmọ́ bójú bá yẹjú kò mọ̀ yẹ o ẹran ti bẹ̀ ṣe fi lé sí o. gbàgbé rẹ bíi ti báwo aya mi ìgbìyànjú lèmi náà fẹ́ gba ìgbésẹ̀ yìí ò dẹrùn ó kàn sọ̀kan akínni jẹ́ kí n lọ mi ì lè gbàgbé rẹ láéláé jẹ́ ń pọ́n yín lẹ́sẹ̀ dùn. Elédùmarè a máa jẹ́ kó mọ olóore mi kú sí pòkà. kò lè kú sí pòkà níwọ̀n ìgbà tí o bá ti ní inú mímọ́ ẹni tí ò bá jẹ gbè ò lè kú bì. bó ṣe rí gẹ́lẹ́ ni mo ṣe sọ fún àwọn agbájé ẹnìkan bẹ́nu ìbànújẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ìbànújẹ́ ọ̀hún sì pọ̀ débẹ̀ gẹ́ ọwọ́ rẹ ló ti wá bẹ́ẹ̀ ni awí ọba gbòmìnira <laughs> kókó ònú wàhálà ìdààmú yìí <laughs> igi ọ̀dà lóko yọ para lé àjàó sì jìn nílé yóò pèrò ọ̀nà. bàbá ẹ wo ẹ mú mi kúrò lọ́wọ́ ọkùnrin dákun ẹ tàn mọ́lẹ̀ sí fún mi ẹ jẹ́ ó yé mi ẹ tú mi lẹ̀. kí n tú ọ lẹ̀ hmm. ó fi ọmọkùnrin kan sínú túbú ìyá tọmọ yìí sì ń jẹ ìyá ẹ̀mọ̀dí. E ìyá ẹ̀ mọ́wọ́ mẹsẹ̀ nù bọ́ ọ bá tẹ gbogbo àwọn tí wọ́n kó bọ́mọkùnrin nínú tó tẹ̀ wọ́n nú dáadáa ó rí òkodoro ọ̀rọ̀ náà. mo fi Elédùmarè bì ọ́ mo fẹlẹ́dà àwọ̀ gangan àtẹlẹ́dà àwọn tó tara wọn jáde mo fi bì ọ́ àwọn afọ́jú tí mò ń kó kiri náà kó mi sí náà ẹ̀ẹ́n lórí àṣírí ikú Folújì àti Rọ́láhùn ó ti padà tú sí mi lọ gbogbo ohun tí wọ́n ṣe tí wọ́n dodógò lórí mọ́lẹ̀ tí wọ́n ṣe bá ṣeré òní tú síta Elédùmarè ti tú dákùn torí Ọlọ́run mọ́ bì í torí mo wá fẹ́ kí o mọ̀ wípé béèyàn bá jìyà ìjọrọ̀ ni látòní mo mú ọ kú nípò ọmọ ọ̀dọ̀ ìṣerú mi mọ́ o ti dọ́mọ mi. olúwa mi mi ò bínú sí yín mi ò tiẹ̀ tó ẹni tó lè bínú sí rárá ṣùgbọ́n ẹ fún mi ní ìyọ̀ǹda mo fẹ́ tẹ̀síwájú ẹ jẹ́ mọ́ lọ. bọ̀sẹ̀ pé o fẹ́ tẹ̀ iwájú ó sì bínú náà ó bínú. mi ò bínú olúwa mi àbí èèyàn máa bólówó bínú tí ìrìn àjò ẹ̀dá ò bá tí ì dópin kò ní sinmi ìrìn àjò ilé ayé mi ó ní láti tẹ̀síwájú sí i olúwa mi ẹ jẹ́ mọ́ lọ. kò bá jẹ́ pé nǹkan ọ̀fẹ́ náà nù wọ́n yọ̀ǹda. ẹ kí wọn náà máa lọ kó gbòmìnira àmọ́ wọn ò wá lérí ọ̀ lásán wọn ò ní jẹ́ ọ sanwó padà lọ́lé tí ẹ ò ní di bó ṣe lọ ló ṣe bọ̀ n ó kọ́pọ̀lọpọ̀ dúkìá fún ọ tó rè mú délé kí ẹ lè mọ̀ pé ẹ̀bọ̀ sípò rájò ẹ̀ ó kó nǹkan rè délé mo wá gbọ́ bó bá ti délé gbogbo gbàkigbà tó bá rò pé à tó yọjú sí bàbá àǹfààní wà ó máa bọ̀ ní ilé ẹ̀ tó ti gbọ́ ṣe mo dúpẹ́ o ṣe mo ẹlẹ́dàá rẹ̀ ò ní ṣíyà o ṣe mo dúpẹ́ ṣe mo ṣe mo. mo ta kò jò mo lù ú kò yọ mo tún dàbí ọgbọ́n kí n ṣèṣe aláàrú lóyìnbó kí n lè dàbí adégbọrọ̀ lọ́jọ́ ọba gbogbo ẹ̀ náà irọ́ ni jíjí tí mo jí lówùúrọ̀ ni mo ti fìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé sílẹ̀ tí mò ń wá àbáyọ kiri àbí aṣẹ́wó lọ́kọ fẹ́ pa tí ò sojúṣe rẹ̀ fàyà rẹ̀ nílé bàbá ẹ dákun ẹ gbà mí gbogbo ọjọ́ ló ti lọ tán mọ́ mi lórí mi ò rí ìdán mi ò rómira mi ò tiẹ̀ rí àpẹẹrẹ mo fẹ́ dà fún mi rárá. orí rẹ náà ni àtètè gbé ní kúfóòsà gírígírí ọ̀run kìràkìtà ọ̀run ẹni torí bá gbé lọ́lọ́dúnmarè kó yọ borí ò bá gbé èèyàn ẹ̀dá kankan ò lè gbé ṣebí wọ́n ló fìlú rẹ̀ jùnjùn lẹ̀ tó fi gbogbo tó nílẹ̀ lọ wá ṣiṣẹ́ ajé nìyí. bẹ́ẹ̀ ni bàbá ó ti rìn díẹ̀. ṣùgbọ́n lórí gbogbo ẹ̀ náà lórí coca-cola náà ní já sí tí mo ṣe ń bọ́ nínú kan ni mò ń bọ́ sínú mi tí bàjá kan bá rí kọjá tán kí n tó ṣẹ́jú pẹ́ èmi ìtú ti wọlé. àṣírí tí wọ́n sọ fún ọ rèé. ìrìn àjò tọ́wọ́ wáyìí gbogbo àwọn nǹkan tọ́wọ́ bá kójọ ń bẹ pátá láì kú kan ó kó gbogbo ó lọ rè kó fún ọmọ aláìní. bàbá. sẹ́mi tó jẹ́ wípé mi ò ní gá mi ò ní go lẹ́tún ní kí n lọ pèsè fáláìní. rọ́pò. bàbá. etí rẹ mélòó. méjì ni bàbá ọ̀rọ̀ ni. àwọn ṣẹ̀ṣe wọ́n sọ wípé ẹ mọ́ ló lọ̀sán àfi ló lòru àfi kí làgbẹ́ ṣe lóko tí lòru àfi tí ó bá jísù ẹgbẹ́ rẹ wá òru ọ̀ràn án lọ́wọ́ o kò ní nǹkan tó dáa ṣe ń gbèsè ayé rẹ rárá má rìn dé òru gbogbo oore tó lódùmarè ó bá ṣe fún ọ ọ̀sán ló wà. tọ́ bá rìn rú ó léwu fún ọ ó léwu lọ́pọ̀lọpọ̀ ibikíbi tí ilẹ̀ bá sọ sí ilẹ̀ ni kò sùn. ọ̀nà àti bẹ́ẹ̀ gbẹ́ pé mò ń bá kiri ojú ẹni màlárí tó. ojú ẹni màlá rẹ̀ gbìn. ń bá kiri. ojú ẹni máa láárí tó. káàbọ̀ kú ìrìn hmm. ewì náà kì í pa àwòdì àwòdì òkú ewu ewì náà kì í pa àwòdì àwòdì òkú ewu. bẹ́ẹ̀ ni lóòótọ́ èrè a máa fojú jọ àbódi dandan kéèyàn máa di òkùnkùn láàrin àgbébọ̀ ó yá máa wọlé bọ̀. tójú tìmú la fi mọ ọmọ tó bá jẹ tẹni ìhùwàsí la fi gba alágbàtọ́ ọmọ tó bá jẹ tẹni ìhùwàsí rẹ láti rìn káàbọ̀ kọ òkú rìn. ẹ dákun ìyá wa báwo lẹ ṣe mọ̀ pé mò ń rìnrìn àjò bọ̀. <laughs> bó ti yọ béèrè náà ló béèrè o màjàlá ti wálé ó ti wá wí bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ìyá mi ti máa ń tẹnu mọ́ párákùnrin kan ìrìn àjò bọ̀ wọ́n sì sọ fún mi pé àti láàrẹ̀ ìyá yín ló wà. bẹ́ẹ̀ ni o. àti làámi. bẹ́ẹ̀ ni ìgbà tí ọba ìdọ̀tún la yóò yí ọ. ìyá ẹ káàbọ̀. kí là ń kó. ìyá wa ìyá wa. àjàgbé. ìyá bọ̀ ni o sì àǹtí mi ti bàjẹ́ o. ayé yín lè bàjẹ́ àmọ́ káyé yín àbẹ́ ẹ̀bọ̀wó níbi tí mo ti ní ẹ lọ gbé ni. abá ń bẹ̀ ìyá wa abá ń bẹ̀. ẹgbẹ́rún jáde. sẹ́ni abá owó ń bẹ bá ti ń gbé owó ń bọ̀ báyìí ẹ bí a ti pàdé ọmọkùnrin kan nu bá a ti pàdé ó kàn gbádùn òkè ni ó fẹ́ sáwọn apá ni ìyá wa. ẹ fàròyé lẹ kó tó wá sáyìn pa ẹ bá ń gbówó mi kò sẹ́ni kankan lé. ìṣẹ́rí iná mò ń sọ lọ sẹ́rí bí èmi ti sá lọ bí àjàgbé bó ti gbé owó lẹ́nu ọwọ́ àjàgbé ló wà ìyá wa ó wà lọ́wọ́ àjàgbé ìyàwó ìyàwó wà àjàgbé ló wà. sẹ́rí ìyá wa sẹ́rí bí a ti ń gbé owó ń bọ̀ tí àwa gba ọ̀nà bí bọ̀ sẹ́rí a kó ọmọkùnrin gíga bá a ti pàdé ọmọkùnrin bó ti gbé àdọ̀kẹ́ ìwọ náà wá sọ̀rọ̀ tó ọ sí nìkan mọ̀ wá ń ni a lè parọ́ fún yín ibi tá a ti pàdé rẹ̀ yan gangan bíi láti kò bó ṣe gbé àdá sókè ni ní tó jẹ́ asálọ nu ìyá wa. ṣáyé ni ò fẹ́ bàjẹ́ ṣé ẹ fẹ́ pa sún ayé ó gbàdà òkè ẹ ṣe jó sáyé kó tó gbówó mi lọ sólórí ibú nìyẹn ni. sísẹ́ eh, rí ìyá wa bí èmi ti sá lọ bó ti gbé owó nu lọ́ba gbé owó jùlẹ̀ mo sọ pé à má gbé owó ìyá wa jùlẹ̀ má gbé owó ìyá wa jùlẹ̀ ṣùgbọ́n kọ̀gbọ́n sí lẹ́nu ìyá wa. bẹ́ẹ̀ kọ́ olúwa mi bẹ́ẹ̀ kọ́ bá a ṣe kàn bíbí ọ̀gángán bíi láti kú mi sì fẹ́ gbéwò lẹ̀ o owó ń tàkìtì lọ́wọ́ mi ni ìyá. owó ń tàkìtì. ó tàkìtì ni ìyá wa. kí ló wá dé tẹ́yìn olórí ibú méjèèjì ẹ̀ ṣe tàkìtì pẹ̀lú owó mi ẹ wá ń bọ̀ wálé o ẹ wá ní pẹ́pẹ́ sí o owó tàkìtì ẹ̀ ṣe tàkìtì pẹ̀lú owó tí yóò ta ni o mo wá fún yín ní wákàtí kan bí wákàtí ń bá lè pé tí ìrọ̀wọ́ mi ẹkú lẹ́yìn ayan lẹ́yìn gbogbo ẹbí yín sẹ́mọ́sẹ́wúrẹ́ ah, ewúrẹ́ òun gbogbo yín tí yóò tà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín nítorí pé ẹ̀ mọ wàhálà tí mo ṣe tí n tó rí owó tí mo ní kẹ́ lọ rèé jí gbé wá fún mi tí yóò tà ni. ìyá wa ẹ wá ìyá wa sọ̀rọ̀ ni mo parọ́ fún yín sọsọ ma fún ọ̀rọ̀ fa sọsọ ma fún ọmọ lẹ ọmọ lẹ ọmọ lẹ àjọ wa ń bọ ibẹ̀ kọ́ lajọ wa ni ibo lajọ wa ìyàwó ọ̀pọ̀ ni. ṣé wọn náà rí báyìí àràtọ̀ bá wo elédùn ànífẹ́ rú ẹ̀ dá sórí àràtọ̀ lọ́nfẹ́ ọ̀dá báyìí orí para rẹ ni ó ti dolówó báyìí. bó ṣe wá ń lọ ọ lè lọ níwọ nìkan ọ gbọ́dọ̀ kó àwọn ọmọbìnrin dání àràtọ̀ bá wù ọ ní òfin àwọn géńdé ọkùnrin náà tẹ̀lé ọ nítorí ọba fẹ́ ló lè fi hàn wà ń ọ gbọ́dọ̀ darí mọ́. Ah, ọ̀dàbọ̀ o ọ̀dàbọ̀ o ọ̀dàbọ̀ o ọ̀dàbọ̀ inú rẹ̀ dùn pé òun lòún di bóun ṣe dà yìí àtúwáwọn tó ń kó tẹ̀lé. <laughs> yá mi akúdélé. èmi mà rè o. bọ́sípò bọ́sípò ńlá bọ́sípò. àsìkò. orí ọdẹ bá dààmú ọdẹ nígbó. wọ́n ní bórègbó kò lè rẹ́ràn pa. obìnrin ah, pẹ̀lú bẹ́ẹ̀ wọ̀. ó sọ àlejò mi darí. mo ní sọlá. máa dánwò kò sípò ọmọkùnrin bọ̀rọ̀ kan tó bí ọká arógun kọlù ó ní pọ́ǹpù kólékólé èmi kì í ṣàdàbà ọ ẹyẹlé ni mí tí ò kì í sọ̀rọ̀ àná di bá mi kojú mọ́ tó mọ́ olóore latọ́lá gbé jẹ́ sí mi òun ni ò jẹ́ ń kú toyúntoyún oyún ọjọ́ sí ọmọ tí mo fi bí rèé bóyá kó wá fẹ́ kan yìnbọn fẹ́mi àti ẹ̀ kádá ni wáyé lè ṣèdájọ́ fún wa. ṣebíṣu tí ò tètè ta tí ò tún fún mi lára yìí ò jẹ́ ń tètè mọ̀ pé mo lóyún. kò tí ì tóṣù mẹ́ta tó lọ ni mo ṣàkíyèsí pé mo ti lóyún ni mo bá lọ bá bàbá mọ́gájì mo sì ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún wọn wọ́n ní ìfọkànbalẹ̀ àwọn ò tọ́jú oyún wọ́n sì tọ́jú èmi náà pọ̀ sípò. Si lẹ́yìn ìwọ tó jẹ́ bàbá ọmọ yìí ọkùnrin mìíràn ò tún gorí yìí. bá mi káàbọ̀. Hmm. kú ilé ọmọ mi hmm. aya mi. baálé mi. Hmm. bí orí ọdẹ bá ń dààmú ọdẹ nígbó bó rí gbó kò lè rẹran pa bí ìṣẹ̀dá àgbẹ̀ bá ń dààmú àgbẹ̀ lẹ́gàn bó gbinṣu kò lè ta àṣé ìrìn àjò tí mo fi ọ̀pọ̀lọpọ̀ ọdún rìn ohun tí mo wá lọ Sókótó àsákòsòkòtò mi ló wà hmm. hmm. àfi ká máa dúpẹ́. baálé mi ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Elédùà ni Elédùà ló lọ́pẹ́ tí báwa náà rè ẹ̀yin ẹ jókòó èmi ni ọmọ wa ni ọpẹ́ ló yẹ ká máa dùn lọ́wọ́ elédùà fúnpọ̀ tí ẹ bá mi dá yín padà wá síbí tí ò jẹ́ kú sájò tó tètè bá mi fi yín mọ̀nà lé padà ọpẹ́ nìkan ló yẹ ká máa dùn. àfọ̀pẹ́ ṣé o ti wá rí báyìí torí a ti kọ́kọ́ kúrò nílé tá a ń gbé yìí. lóòótọ́. bẹ́ẹ̀ ni káwa náà wà nípò ọlá ipò ọlá gẹ́gẹ́ bí orúkọ mi. yé olùdí sọ̀rọ̀ ẹ̀ bọ̀. dúpẹ́ ọmọ mi. àìmọ̀ náà mọ̀jẹ̀sí ni jẹ́ kí wọ́n sọnù ṣáájú àmì sì máa wà bẹ́ẹ̀ balápẹ̀dẹ̀ bá ń dúnni lójú kan ògún ọba ni ó lámì bọ́ bá pẹ́ sórí páyé pé méjì ìgbà kúkú ìgbà yíyé ìgbà òfò ìgbà ìṣẹ́ ìgbà ọ̀rọ̀ sórí ó pé méjì wá sọ́ra lórí rẹ mú torí bá ń jà lọ́wọ́ orí kórí tó bá takò yóò bá tiẹ̀ lọ́rùn ni orí ò ní takò ò ní pòfo ò ní òfo ò ní gúnlẹ̀ sébùté òfo iyọ̀ iyì ara rẹ ò ní tán mọ́ ọ̀kàrẹ̀ ṣùgbọ́n bàbá ẹ̀ẹ́n kí ló tún kù tá a ṣe torí tá a bá torí ẹni kúkúrú tá a ní kẹ́ni gúngùn kú tá a dẹrù wa kúkúkú tá a ń lọ lú òkùnkùn tó bá kù díẹ̀ ká dé lú òkùnkùn tó bá òkùnkùn bá kún kọ́ kí ló tún kù tá a ṣe. bàbá dàbí tí ó yàn owó ẹni là fi tún ara ẹni ṣe ó ti yọ ìwọ ló mọ owó tí ń bẹ lọ́wọ́ rẹ wáyé gbogbo ọmọ kékeré àgbàlagbà ẹbí ìran rẹ kó jẹ́ kí wọ́n tara rẹ yó. gbogbo ohun bá ń ṣe fún wa àdúrà tí wọ́n bá ń ṣe fún ọ lójoojúmọ́ ní jẹ́ kí ìṣe rẹ ó ti yọ ṣé ọlá ò ti wá bọ̀ kó wáyé. láti bọ̀ mẹ́pò. orúkọ rò ó dé ó inú rẹ̀ ó dùn àmọ́ wàá máa sọ fáwọn ọmọ kéékèèké tí wọ́n ń dàgbà bọ̀ ó máa fi ṣèṣí tí ọ̀rọ̀ fún wọn wípé ìrírí àgbà ni kì í jẹ́ kó ọmọdé ó sọnù jìnnà ó ti yọ ò ní kàbùkù ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀. bọ́sípò bọ́sípò ńlá bọ́sípò. lásìkò. orí ọdẹ bá dààmú ọdẹ nígbó. wọ́n ní bórègbó kò lè rẹ́ràn pa. bí ìṣẹ̀dágbẹ́ bá dààmú àgbẹ̀lẹ́gàn. wọ́n ní bọ́gbíṣú. jí mi gbé mi débi ayọ̀ mi kí má tó kòrókò dòkòrókò tó. mo sáré owó mo filé sílẹ̀ mo sáré ọ̀la mo fọ tẹ̀rẹ̀ mi sílẹ̀ lọ bọ̀ sípò. kìràkìtà ọ̀dọ́là bọ́ sípò àtẹ̀wọ̀ ṣàlàbàlà kìràkìtà ọ̀dọ́là kò sọ lẹ́nu kò sàpòyà kọ́ ó gbàgbé pé bí orí bá dání sí là ń gbé o. ó sọ lẹ́nu ó sàpòyà kọ́ ó gbàgbé là ń gbé o. Bàsíkò Bàsíkò Bàsíkò Bàsíkò Bàsíkò. Àtẹ̀wọ́ ṣàlàbàlà, ìràkìtà òdọ́là. Bàsíkò Bàsíkò Bàsíkò Bàsíkò.